آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala ọba tó jí wa sáyé tó jí wa sáyé tó jí kálukú sáyé rẹ̀ láàárọ̀ yìí tó wá yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti tún kírun tààrọ̀ yìí níjàmọ́ ọlọ́nkó gbà ní ìbàdà fún kálukú wa. àti jáde nílé gbogbo àwọn tá a fẹ́ lọ ṣiṣẹ́ àwọn tá a fẹ́ jẹ níta jẹ là ń wá tí ó jẹ o àánú ọlọ́run là ń wá ọlọ́mọdé ká bínú rẹ̀ fún wa ṣe kó ń dorí hadithi hadith number one a máa gbéyẹ̀wò nínú ìwé two hundred golden hadith from the messenger of allah àti abdul malik mujahid tí ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith yìí ó ṣe pàtàkì kámọ́gbà mi ò gbàgbé inshallah ta'ala hadith number sixty six èyí tí a fò tá a fi sílẹ̀ náà pé à ń padà bọ̀ síbẹ̀ ọlọ́run ṣe ní rọrùn fún wa hadith náà lọ báyìí wípé òjíṣẹ́ ọlọ́run ọba tí kí àtọ̀lọ́ ọlọ́run bẹ́ fún sọ pé ma zala jibirilu yusini bilijari hatta zonantu annahu sayuwarrithuhu hmm. lẹ́ẹ̀kan sí kí n ra ká láì ní yára ká òjíṣẹ́ lá muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ pé ma zala jibirilu yusini bilijari hatta zonantu annahu sayuwarrithuhu ma zala jibrilu yusini bilijari hatta zonantu annahu sayuwarrithuhu lẹ́ẹ̀kan sí ma zala jibrilu yusini bilijari hatta hatta zonantu annahu sayuwarrithuhu ìtumọ̀ rẹ̀ ní bọ̀rọ̀kìdì òjíṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam sọ wípé máa záàlà kò gbò kò yẹ jìbìrìl mọ̀lẹ́ka jìbìrìl yóò sí ní lẹ́ni tó ń sàsọtẹ́lẹ̀ fún mi bìlìjáàrì nípa aládùúgbò hàtà débi pé zonantu èmi wá ń rò wípé anahu dájúdájú òun jùbìrí ìlú yẹn ṣàyẹ̀wò àròréfòhò yóò fi sínú àwọn tí ó jogún mi lẹ́ẹ̀kan sí i mazala jùbìrí ìlú mọ́zálà kògbò kò yẹ yóò sí ní lẹ́ni tó ń sàsọtẹ́lẹ̀ fún mi bìlìjárì nípa aládùúgbò àtà débi wípé zọ̀nàǹtù èmi rò wípé ànáhù dájúdájú màláíkà jùbírì ṣàyùwà rẹ́sọ̀ọ́ ṣàyùwà rẹ́sọ̀ọ́ yóò fi sínú àwọn tí ó jogún mi ni. hadith yìí imam bukhari ló gbà wá alhamdulillah nínú sọ́ọ̀ bukhari. uh, this number 6014 6014 ó wà ń bẹ inshallah ta'ala hadith yìí ṣe pàtàkì fún àwa mùsùlùmí àti gbogbo ẹ̀dá ọmọ ènìyàn Allah ta'ala ó sọ̀rọ̀ nípa aládùúgbò nínú suratul nisa sura 4 aya 36 tàbáwo ní sọ ìwà àrígán ìrìgá ayà ní Imam Bukhari kọ́kọ́ mú wá Uh, aya ilu kọkọ mú wa fi sura four aya thirty six sura ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì kí lọ́lọ́run sọ ni wa'budullaha e ma jọ́sìn fún Allah wala tushriku bihi shay'a e ma pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn la tushriku bihi ma ṣe bọ ala ṣe rara. ẹ má dà nǹkan kan pọ̀ mọ́lọ̀ nínú ìjọsìn yín wábìlì wàlìdẹ́yìnì ẹ̀ẹ́sàánà àwọn òbí yín bàbá àtìyá ẹ̀ẹ́sàánà ẹ máa ṣe dáadáa sí wọn wábìdílé kórùbà ẹ tún máa ṣe dáadáa sí àwọn alásùnmọ́ yín yẹn làwọn ẹbí ìbátan wálé yàtàmà àtàwọn ọmọ òrukàn àti ṣàlàyé àwọn ọmọ òrukàn sẹ́yìn wálé masákìnì àtàwọn aláìní. wàlìjáàrí délé koruba àti aládùúgbò tó jẹ́ ẹni tó súnmọ́ wa wàlìjáàrí júnùbì àti aládùúgbò tó jìnnà wàsọ ìbìbìlì jambi àtàrákùnrin wa tó súnmọ́ wa pẹ́kípẹ́kí tàbí ẹni wa tó wa àti ọmọ wà máa malakat àti àwọn ẹni ọwọ́ ọ̀tún yìí yẹn ni àwọn tá a mú lẹ́rú lójú inna Allaha dájúdájú aláàtẹ̀rí yẹn la yuhibbu kò nífẹ̀ẹ́ sí man kana mukhtalan fakhuran gbogbo alárin fìyà lárin yẹn ìtumọ̀ rẹ̀ ni pé onígbèrágà onífàárí ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn nínú àyà yìí ibi tá a fẹ́ lò ń bẹ̀ níbi tọ́lọ́run ti sọ pé ká ṣe dáadáa sí wàlìjáàrì délé kúrúbá aládùúgbò èyí tó súnmọ́ wa wàlíjárì junub àti aládùúgbò tó jìnnà àyà jẹ́ ká mọ̀ pé àwọn aládùúgbò yìí á pín wọn sí méjì aládùúgbò tó súnmọ́ wa àti èyí tó jìnnà kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà látòrí àwọn sọ̀hábà dáhùn fún tafsir wọ́n ní àlìjáàrù dúlé kórùbà tọ́lọ̀ ń sọ wípé wàlìjáàrì délé kórìbà aládùúgbò tó súnmọ́ wa wọ́n lò ní àwọn wo ni o àwọn ẹbí wa tí wọ́n tún sí yẹn jáàrú dòlè kóróbá ó ní àwọn tí wọ́n jẹ́ aládùúgbò wọn tí wọ́n dẹ̀ tún jẹ́ kínní tí wọ́n jẹ́ ẹbí wọn. wàlè lè jùnú aládùúgbò tó jìnnà sí wa yìí pé àwọn tá a jẹ́ aládùúgbò ṣùgbọ́n tí wọ́n yẹ ṣe bí wa ìtumọ̀ kan tí wọ́n fún ni. nínú ìtumọ̀ tí wọ́n tún fún un wọ́n ní àlèjáàrù àlèjáàrì dèlè kóró bá aládùúgbò tó súnmọ́ wa wọ́n lè ní àlèjáàrù lè muslim ó ní aládùúgbò wa tó jẹ́ mùsùlùmí wàlèjáàrì lè junub aládùúgbò tó jìnà sí wa wọ́n lè ní àlèyahudi wà nasrani ẹni tí è ṣe mùsùlùmí bóyá yahudi ni àbí nasara ìyẹn ni pé aládùúgbò wa tí è ṣe mùsùlùmí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n tún fún un oní àlèjáàrí dèlè kórúbá aládùúgbò tó súnmọ́ wọn ní ìtílé rẹ̀ ò jìnnà sí wa bóyá ìtílé rẹ̀ ìtílé wa àti ilé rẹ̀ fẹ̀ gbẹ́kàngbẹ́ the one adjacent to our house or directly opposite our house or at the back of our house or by the side of our house adjacently. èyí tó wà ní ìdojúkọ ilé wa àbẹ́yìnkùlé wa àbí afẹ̀gbẹ́kẹ̀gbẹ́ lápapọ̀ àbí lápapọ̀ àbá àti ẹ̀tún jọ wà nínú ọgbà kan náà in the same company wọ́n lò ní alijari zil koroba wọn aládùúgbò àdúgbò kan lájọ wà ṣùgbọ́n lè tiẹ̀ tún jìnnà sílé wa díẹ̀ bó tilẹ̀ já gbádùn kankan náà láwa àwọn nǹkan tí wọ́n tú aládùúgbò sí ni. Muhammad wa wa ó wá ń sọ fún wa lẹ́ni tí kò gbọ́ tí kò yẹ tí ń ṣàlàyé fún un tí ń ṣàsọtẹ́lẹ̀ fún un nípa aládùúgbò òun débi kí òun àwùkà bí ẹni yóò wà nú àwọn tí ó jogún òun tóun bá kú láyé ni àbí yóò wà nú àwọn tí ó jogún tóun bá kú láyé ni ẹ̀rí níbí a jẹ́ pé àsọtẹ́lẹ̀ wò lànà ní Jibril ń sọ fànàbí nípa ìmọ̀ ṣe dáadáa náà ni ànábì wa Muhammad sallallahu alaihi aléhì wà áàlì wà sọ́là ó ní khayru li ashabi inda Allahi khayruhum li sahibihi wà khayru li jirani inda Allahi khayruhum li jarihi inú àdísì imam at-Tirmidhi anábì hm, hm, wa Muhammad sallallahu aléhì wà áàlì wà sọ́là ó ní ẹni tó dáa jù afáwọn ahmed náà gbà wá o aziz yẹn ká o sì sára ti sọ yìí àṣekà lálùbáni wọn lálàáfíà o ànábì ni khayrul ashabi tí wọ́n bá ń sọ pé ẹni wa ẹni wa àwọn tẹ́ ẹjọ́ ń kọ̀wọ́ rìn àwọn tẹ́ ẹjọ́ ń kẹgbẹ́ àwọn tẹ́ ẹjọ́ ń rìn àwọn tẹ́ ẹjọ́ súnmọ́ra yín pẹ́ kí lọ́dọ̀ ọlọ́run òní khayruhum li sahibi ẹni tó dáa jù sọmọ làkejì ẹ̀ iná yín wa khayru li jiran ẹni tó dáa jù nínú jìrọ́nù jámọ́ o àlìjáàrù nínú àwọn aládùúgbò baládùúgbò ṣe pọ̀ tó yìí ẹni tó dáa jù nínú wọn khairu umlijari lẹ́ni tó dáa jù sí aládùúgbò rẹ̀ ẹni tó máa ń ṣe dáadáa sí aládùúgbò òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òun ló sọ fún wa tí a bá wo àwọn ahadith tó wà lórí ọ̀rọ̀ aládùúgbò ó pọ̀ táwọn náà sọ ìwòkọ́ rí bábùlì wà sọ́ọ́ bilijaf àwọn àdìtì wà mẹ́ dáadáa hmm? tabawo báàbù ismi man la ya'manu jaruhu bawa'iqah anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ náà àdìtì imam bukhari ní wallahi la yu'minu wallahi la yu'min wallahi la yu'min anabi ní òun fọlọ́n búra kò gbàgbọ́ òun fọlọ́n búra kìí ṣe onígbàgbọ́ òdodo alóhun fọlọ́n búra kìí ṣe onígbàgbọ́ òdodo kí ìlànà wọn bá dá wàá mọ̀ ìyá rasulullah ta ló ń tọ̀hún tó ń fọlọ́run búra pé kò ṣe onígbàgbọ́ yìí ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀l ànábì ni alẹ́dì ẹni tó ṣe wípé láàyà mẹ́nu járuhu bàwá ikọ́ òun náà ni ẹni táwọn aládùúgbò rẹ̀ ò fọkànbalẹ̀ sí aburú ọwọ́ rẹ̀ wọn ò fọkànbalẹ̀ sí pé kò lè ṣe wọ́n sùtá ìyẹn ni pé kò lè kó ìpalára bá wọn ọkàn wọn balẹ̀ àwọn ìpalára wo la wa lè kó bá wọn aládùúgbò wa àwọn ìpalára ta lè kó bá wọn pọ̀ kódà ànábì mọ̀ọ́mọ̀ láyé lè mọ́lẹ̀ inú àríkì náà sọ Bukhari náà ni man kana yu'minu billahi wal yawmil akhir fala yu'di jara ànábì ni man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ òdodo nínú ọlọ́run mọ́ ọjọ́ kan ṣoṣo Allah wal yawmil akhir tó sì gbàpọ́jọ́ kan yìí ń bẹ ọjọ́ gbèǹdé wà fala yu'di jara kó má sì kópa lára bá ládùúgbò rẹ̀ kó má ṣe é sùtà hmm? kó má kó palára bá àwọn ìpalára tá a wá lè kó bá ládùúgbò wa pọ̀ káwa náà wò ó alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni nígbà tá a bá ń kọ́lé hmm, àwa tá a ń kọ́lé ẹlòmíì tó bá kọ́lé kò ní ṣe tọ́ílẹ̀tì sínú ilé rẹ̀ yóò sì ṣe ilé yẹn gidi yóò náwó sí i ṣùgbọ́n kó gbẹ́ ṣáláńgá sínú ilé ìyẹn ni pit latrine pit toilet tàbí kó ṣe WC akálàṣe lóde òní ní ìsìn àwọn WC tí ò lómi púpọ̀ ti wà ìyẹn kan ra domi díẹ̀ sí ni yóò lọ kó ṣe wàláì kò ní ṣe yóò wá máa yàgbẹ́ káàkiri àdúgbò yóò máa dóorún pa àwọn èèyàn ojú ọ̀nà tó yẹ káwọn èèyàn máa rìn lẹ́sẹ̀ ilé ibẹ̀ ni wọ́n lọ máa yàgbẹ́ sí èyí tó tún wá burú jù làwọn èèyàn tí ó tún fi lé yẹn wọn ò fi ilé yẹn wọn ò máa fún àwọn èèyàn láti wá máa yá gbé wọn máa fi ilé yẹn rent ẹni tó ń wálé tí ò rí lé yóò àwọn ọbẹ̀ kò ní tọ́lẹ̀tì wọn láì kò ní tọ́lẹ̀tì kí láà ṣe láàárọ̀ kùtùkùtù aago mẹ́rin aago mẹ́wàá àárín àbọ̀ àwọn yóò ti jáde wọn lọ wọn yàgbẹ́ káàkiri sàdúgbò òórùn òpó ládùúgbò wọn hmm? wọ ọ̀nà ibìkan tí mo máa ń gbà lọ mọ́ṣáláṣí ẹni táàrọ̀ ẹ̀ ti lígbẹ́ lójú ọ̀nà ńbẹ̀ apọ̀ náà bẹ̀ hmm? tí a tún lọ ń gbàgbọ́ mi ẹ̀rí kí sì gbé ọmọdé ìgbé àgbàlagbà ẹlòmínú pò ní ó yàgbé sínú yàrá yóò lọ dànù ló nígbà táago mẹ́rin àbọ̀ bá lù wọ́n fi dá wọn fojú kó gbẹ káàkiri hmm. àwọn ẹlòmíín ó pọn gbẹléwé bóyá àwọn tí wọn máa ń lọ ń ṣiṣẹ́ wọn fi sínú ọ̀rá láìlọ́nù wọn jù sáàrin títì tí mọ́tò bá ń kọjá yóò tẹ pa ìfọn sórí títì hmm. ewu aburú tá a dálẹ̀ fáwọn aráàlú nípa kíni nípa ká ń kọ́lé àwọn aládùúgbò wa gbogbo àdúgbò la yàgbẹ́ sí kò nira bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa wọn ni òun ò dọ́dọ̀ ẹ̀ nítorí kíni àkọ́lé àwòṣe toilet ẹ̀yìn tó rówó ẹ̀rí lé ní ilé face ní àfẹ́sù wọ́n lè yọ ten rooms ìmí twenty rooms wà láì wọn ò ní ṣe tó o bá kọ́ ilé ten rooms kí ló dé tó o fowó two rooms ṣe toilet síbẹ̀ àkọ́kọ́ ni nínú ọ̀nà tá à ń gbà kónira báwọn yìí ládùúgbò ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwa tá à ń kọ́lé láwọn àdúgbò ojú ọ̀nà lẹ́lòmí ò gbé fẹ́ǹsì sí á níbi tílẹ̀ òun dènà ọ̀nà wa ní jù tóóró fáwọn mọ́tò tí wọ́n máa gbà kọjá wọ́n sọ fún mi níbi tílẹ̀ tó ń dé nìyẹn o hmm. èmi náà tọ̀hún náà sọ pé ibi tílẹ̀ tó ń dé nìyẹn mú tí mo rí dáadáa ni tójú bá wá dé gbogbo ọ̀nà rí gbákùgbákù àgbàrá ọmọ ìyá káàkiri òun ló fà ń gbà míì tíjọba bá fẹ́ ṣe títì wọ́n wá wó fẹ́ǹsì àwọn èèyàn wọ́n wólé ẹlòmíì wọ́n á níjọba yẹn wíkẹ́ẹ̀tì wọ́n á fún lórúkọ ọbú nígbà tó yẹ pé ẹ̀yìn fúnra ara yín lẹ ti kọjá àbí tó yẹ kí wọ́n wà kọ́lé ó ti múlẹ̀ rẹ̀ tán yóò ló fẹ́ yọ ṣọ́ọ̀bù síwájú ìta ojú títí ni ó lọ yọ sí yóò kó nira báwọn ará àdúgbò ìparí ni nínú ọ̀nà tá à ń gbà kó ìnira báwọn aládùúgbò nínú ilé òun ni àwa tí àá mọ́ yí rẹ́kọ́ọ̀dù sókè lálálá. La, la, la ẹlòmíì bá jí láàárọ̀ kùtùkùtù báyìí orin ni yóò fi jí yóò ṣí wíńdò yóò wá sílẹ̀kùn kalẹ̀ nínú ilé táwọn èèyàn pọ̀ ẹlòmíì ó tún wá lọ gbé síkà síbi ojú wíńdò ariwo ni láàárọ̀ kíní kan oríṣiríṣi orin àwọn èèyàn ò ní gbádùn nulẹ̀ àwọn ará àdúgbò ò ní gbádùn mo mọ ẹnìkan níbi ilé kan lókè òkè ló ń gbé ọ̀sìà wíńdò rẹ̀ lókè yẹn ó ṣì sílẹ̀ ó wá mọ̀ọ́mọ̀ lọ gbé síkà kan síbẹ̀ àfi bí ẹni pé ń ta rẹ́kọ̀dù gbogbo orin yẹn a máa gbọ́ lọ́nà jíjí yóò máa kulẹ̀ láàrọ̀ nítawọ̀ ọmọ ni pé ẹlòmíì ara rẹ̀ ò yá orí ń fọ́ bẹ́ẹ̀ ṣe ń pè yẹn lé lọ bí orí rẹ̀ gbogbo ìnira tó ń rí yẹn wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún ẹ o ẹlòmíì alẹ́ ní òde tó bá dé lálẹ́ láago mẹ́wàá alẹ́ ní ó ṣẹ̀ṣẹ̀ wàá yí rẹ́kọ̀dù òkè láàlá òdàgó méjìlá orúkọ tó sùn omi àgọ́ kan èmi ò tiẹ̀ gbé sí yóò sùn lọ́ntì ariwo rọ àwọn eléyìí àwọn ọ̀nà tá à ń gbà kó ìnira bá àwọn aládùúgbò wa ni èyí tí ò bá mu rárá bó tilẹ̀ kó mà hmm? inú rẹ̀ náà ní ká lọ máa dalẹ̀ sílẹ̀ ńlẹ̀ rí máa dalẹ̀ nùbúlẹ̀ jẹ́ pé eléyìí náà ní nǹkan ṣe pẹ̀lú ìjọba o ṣùgbọ́n ìgbà tíjọba ò bá ṣe káwa náà mójútó hmm? kò sí tó burú káwa aládùúgbò jọ ṣètò ibi tá a máa dalẹ̀ sí tí ò sí nira máa dalẹ̀ hmm, ìjọ àgbàrá tójú bá ń rọ̀ sọ́hánàlá èyí mọ̀ ara àwọn èèyàn báyìí wọ́n àlọ́ máa dalẹ̀ sójú àgbàrá gbogbo ilẹ̀ tó da yẹn yóò lọ kójọ síwájú ilé ẹlòmíì omi wà mọ ìyá wọlé ẹ̀ èyí ń pọ̀ láwọn ìlú káàkiri káàkiri ẹwà rẹ lómi ó jáde ní òjò yóò àwọn fìgí wọn fi ti àwọn ìdọ̀tí tẹ́nìkan ti dà lókè nígbà tẹ́lómi yóò bá jí láàárọ̀ yóò bá gbogbo ìdọ̀tí yẹn wájú ilé ẹ̀gẹ̀lẹ̀ mà gbogbo wàhálà ti ń ṣe ẹ̀yin tẹ́ lọ́ńdà dọ̀tí sínú gọ́tà yẹn tẹ́ ń kó nira bá ládùúgbò gbogbo ẹ̀ náà ẹ̀ṣẹ̀ ní fún yín nítorí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni bá nígbàgbọ́ nínú ìjọ gbèǹde nínú ọlọ́ àtijọ́ gbèǹde láàyè òde ara ni hmm? ẹlòmíì ó kọ́lé yóò múlẹ̀ rẹ̀ tán yóò lọ ṣe ọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ̀ kí ni lọ gbé inú kí ni yóò máa domi sí hmm? àti bẹ́ẹ̀ lọ irú àwọn nǹkan kó nira bá ládùúgbò wa tàbí ká ṣàbùrú sí i òun ni ìmọ̀ yan obìnrin aládùúgbò wa lálẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ah, anu hadithi wa afawa ah, al-mikdad ibn al-aswad kọlọ̀ bá ní yọnu sí kọ́lá rasulullah sallallahu alaihi wa sallam li ashabi òjíṣẹ́ ọlọ́run bí kàtọ́ lọ́lọ́run bẹ́ẹ̀ fún sọ fáwọn sàábí ń jọ kan pé má tàkùlù náà fi zina kí lẹ sọ nípa zina kí lẹ mọ̀ nípa zina kí ló yẹ yín pa ẹ̀ kọ́ọ́lù àwọn sàábí ní haramun èèwọ̀ ni harama Allahu wa rasuluhu ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ṣe léèwọ̀ fọwọ́ haramun ila yawmil qiyamah èèwọ̀ sí ní díjọ́ gbèǹde kò sígbà tí ó dẹ̀ tọ̀ fàkọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run bí kàtọ́ lè án yìí ní yàrá rọ́jùlù lè án yìí ní yàrá rọ́jùlù bí aṣírí ní sọ̀wàtí àìsàrò àléhìí mi ní án yìí ní yàbí mọ̀rọ̀ àti jàrí yìí sallallahu alaihi wa sallam ànábì ní kí lẹ sọ nípa zina wọ́n sọ ti àsọlẹ̀ kan pé ìwọ ní jọ́gbẹ̀dẹ̀ ànábì wa ní ṣé ẹ wá rí lè án yìí ní yàrá rọ́jùlù bí aṣírí ní sọ̀wàtí kọkùnrin kan lọ ṣe zìnà pẹ̀lú àwọn obìnrin mẹ́wàá míì àìsàrù ó rọrùn àlẹ́ ìfún ní ju ayẹyẹ níyàbìmọ́ àtijàre ìyàwó aládùúgbò rẹ̀ lọ ọ̀rọ̀ yìí ká kílẹ̀ rẹ̀ o torẹ́ lórí ni ọ̀sán táwọn bí n sọ nípa ilé àwọn obìnrin míì láyé lálẹ́ tí wọ́n bá ti ṣe obìnrin ìyàwó aládùúgbò ara rọ̀ táwọn bí n sọ ni pé téèyàn bá yan obìnrin kan lálẹ́ tó jẹ́ ìyàwó aládùúgbò ẹ̀ bóyá nu kọ́ńpáǹdì kan lẹ́jọ́ wà ní inú ilé kan lẹ́jọ́ ń gbé ni àbí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ ni àbó kọjú sí ilé rẹ abẹ́rẹ́ àbí ládùúgbò yàn tó yàn lálẹ́ tó ń bá a ṣe zìnà ànábì ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó burú ju kó o lọ máa ṣe zìnà pẹ̀lú àwọn obìnrin míì kí èṣe ìyàwó aládùúgbò rẹ lọ tí wọ́n mẹ́wàá rẹ̀ fún àpẹẹrẹ nísìn bóyá nìkan gbé e àdúgbò làbá fi ṣàpèjúwe báyìí ní ìsìn kò sì síbi tá a mú tẹ́nìkan ní wẹ́rẹ́ fẹ́ lu ọkẹ́ bóyá èèyàn ń gbé bẹ́ẹ̀rẹ́ nìbàdàn ní ìsìn ó wá lọ sí ó wá lọ yàn àlè ní Ṣàngó ó tún lọ Ẹlẹ́yẹlé ó sá lọ káàkiri wájú obìnrin mẹ́wàá ẹ̀ṣẹ̀ tó tó bá jẹ́ pé níbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lé wọ́n ń bẹ̀ ló ti yàn àlè ẹ̀ṣẹ̀ tó dá lórí tẹ́gbẹ́ rẹ̀ ẹgbẹ́ ilé rẹ̀ yẹn mẹ́wàá tó yàn káàkiri àdúgbò mi yẹn tá a bá papọ̀ ẹyọ kan tó yàn níbi ẹrẹ lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ yẹ ó ju mẹ́wàá yẹn lọ dáná bí n sọ ni sallallahu alaihi wasallam kì í ṣe pé kò ṣẹ̀ṣẹ̀ lórí àwọn ètò yàn káàkiri torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sọ fún wa ó ní أول أنا بني إن أول خصمين يقضى بينهم يوم القيامة شهران عاد أحدهما صاحب اهتماما بشأن حق الجوار الذي حف الشرع على رعايته إيه، ان شاء الله يشريوني شما عديثني كان إن أول خصمين يوم القيامة شهران ànábì ni dájúdájú àkọ́kọ́ àwọn oníjà méjì tá a dájọ́ wọn níjọ́ gbèǹde òun ni àwọn aládùúgbò méjì ìmáàmù wa Al-Munawi òun ló wá ń ṣàlàyé tí mo lọ kà lẹ́ẹ̀kan yẹn ó nítumọ̀ ọ̀rọ̀ pé àwọn oníjà méjì táàkọ̀ yanjú wọn làwọn aládùúgbò méjì ó ní ìtumọ̀ rẹ̀ ni pé awwalu khasimaini yuqda bainahum àkọ́kọ́ àwọn oníjà méjì tí wọ́n ó dájọ́ wọn níjọ́ gbèǹde járọ́ ni òun làwọn tí wọ́n jọ já ládùúgbò ada ahaduhuma sọ́hìbàwò ọ̀kan nu wọn kó palára bá kejì ó ní kí ni ìdí ni pé èyí máa máa ń bì ṣáà ní àkìlì juwar eléyìí rí bẹ́ẹ̀ nítorí pàtàkì ọ̀rọ̀ àbí ẹ̀tọ́ aládùúgbò halati alẹ́dì yìí tó ṣe pé hafa ṣáré aláàrí àyàtì tíṣẹ̀rẹ́ islam ṣe wá lójú kòkòrò pé ká mójútó ìdí nìyẹn tó fi jẹ́ pé níjọ́ gbẹ̀ǹde àkọ́kọ́ tí wọ́n kọ̀ gbéyẹ̀wò ni so kọ́lọ̀ ń kó ṣàánú wa tí wọ́n kọ̀ dájọ́ láàrin torí náà ná àwọn ọ̀nà tá a lè kópa lára bá ni nínú ọ̀nà náà ni ká máa jà wọ́n lólè sallallahu alaihi wasallam ànábì yóò parí ẹ̀dì àdìsí yẹn lẹ́ẹ̀kan ibi tí mo dá dózì níbi tí sọ sí náà ó tún ní máa takùlù náà fi sáré pọ̀ kí ilẹ̀ sọ ń pa olè ká máa jalè máa fẹ́wọ́ máa fọ́lé hmm? gbewiri wani ni haroma allahu wa rasuluhu fahiya haroma ila yawmil qiyamah ọlọ́run tí ó lè wà àtòjíṣẹ́ rẹ̀ ìwọ náà níjọ́ gbìndì ànábì ní ah, la'an yafirta rajul an ashara abiyat ayisaro ali min an yasaka min jari ànábì ní kọ́ ọkùnrin kan kó jalè kó lọ fọ́ ilé mẹ́wàá ó rọrùn ju kó fọ ilé ẹyọ kan ládùúgbò lọ ẹ̀rí àwọn yorùbá náà ń sọ wọ́n ní kòkòrò tí ń jẹ̀fọ́ inú ẹ̀fọ́ ìdí wà àwọn kan tó ń sọ wípé bí kú ilé ò bá pa ni tó dé ò pa ni ó ò ládùúgbò tí wọn ò bá lọ fọ́lé ládùúgbò mi kó fọ́ ilé mẹ́wàá ń ẹ̀ṣẹ̀ tó gbà ń bẹ̀ kò tó ẹ̀ṣẹ̀ tó gbà lórí kó fọ́ ilé ládùúgbò tiẹ̀ tó wà ní ìtumọ̀ ọ̀rọ̀ ikọ́ nípa ànábì ni ẹ máa lọ fọ́lé ṣùgbọ́n ànábì tó ń sọ bí ẹ̀ṣẹ̀ ká fọ́ ilé ládùúgbò tá a wà bí a lọ jí nǹkan wọn èyí tẹ̀ ń jí ewúrẹ́ ládùúgbò àwọn ọ̀nà táwọn kò lè apá àwọn ará nìyẹn wọ́n ń sin ewúrẹ́ mẹ́ẹ̀mẹ́ẹ̀ wọn ò ní rí ewúrẹ́ mọ́ ẹlòmíràn adìẹ yóò fà tòlótòló pẹ́pẹ́yẹ àwọn èèyàn oríṣiríṣi bẹ́ẹ̀ ni ẹlòmíì máa kó lọ jí ewúrẹ́ jí àgùntàn jí tòlótòló jí pẹ́pẹ́yẹ ẹlòmíì tó ń ṣe ní ládùúgbò àdúgbò náà ní sí ń gbé àwọn ọ̀nà tá à ń gbà kó ìpalára bá àwọn aládùúgbò wa ní ẹ̀ṣẹ̀ sí ni kọ́lọ́hún ṣàánú wa nítorí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí aláti jìnnà sí ẹ̀rí pé anábìwa wa tí inú sahihain wà ní bukhari àti muslim hm? àbáfáwa ibn mas'ud ó ní kúlùtù ya rasulallah èrò òjíṣẹ́ ọlọ́run ayò dáńbì àádọ́m èwo ló tóbi jù inú ẹ̀ṣẹ̀ qala an taj'ala lillahi niddan wa huwa khalaqak ó ní kó wá orogún fọlọ́run nígbà tó ṣe fọlọ́run ló dá ọ kúlùtù tó máa yìí lẹ́yìn náà mo tún èwo tún ló tẹ̀lé ó ní an taqtula waladaka khashiyata an yut'imak hm? ó ní àyẹ̀tẹ̀ amamak ó ní àǹtakùtùlà wàládàk kó pa ọmọ rẹ̀ kọ́ṣíyà níbẹ̀rù wípé ọmọ yẹn ṣe kí ni yẹtẹ̀ amamak yóò jẹun pẹ̀lú rẹ̀ yẹn kó ń bẹ̀rù òṣì ló fi pọ̀ ma kó tó tún mọ̀ lẹ́yìn náà ewu ló tún tẹ̀lé anábì ní ìdá àǹtùzáníyà halílà tàjáàrìtì orí kó lọ́ọ́ ṣe zìnnà pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ ìyẹn sì rámpáǹtì lónìí yẹn ni kó pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ọlé sábàlẹ̀ fèsì náà fèsì yẹn kọ́kọ́ tó lọ ọkọ ti lọ bí iṣẹ́ bíríkìlà ni ó ti jí lọ àwọn bọ́ìsì kan wà tí ò níṣẹ́ ládùúgbò òun náà lẹ́ẹ̀lì jẹ́ bíríkìlà lóun ò níṣẹ́ tóun fẹ́ lọ ṣe lónìí àbí káfíńtà kóró obìnrin yẹn ti kó sí yàrá ọkùnrin yẹn ibẹ̀ ni ó wà fáwọn lélẹ̀ wákàtí méjì mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ bí ẹ lè sùn bẹ̀ títí dọ̀sán ẹlòmíì àti ẹ̀ lọ máa sùn ní yàrá yàrá tí wọ́n jọ ń gbé obìnrin ní ògbẹ́rù yìí lọ sùn àwọn ọmọ ń pariwo ń bí ẹ̀yàn ọmọ ẹ̀ má dì mí lọ́wọ́ ń bẹ̀ yàn ìbáṣe lọ́lọ́run nìyẹn hmm. ọkùnrin dìdìrín mí náà ìyá yín dà mú wà ní yàrá kìíní wọn ń gbàtẹ́gùn bẹ́ẹ̀ ni ìyá kìíní àmọ́ ah, wà ní ìhòòhùn ń gbàtẹ́gùn subhanallah ọlọ́run kó làwọn bẹ àwọn dàí ìfìnà hmm. àwọn èèyàn ń ṣe dáadáa ìyẹn ló tiẹ̀ kó mọ̀ ilé fúláàtì náà ìyẹn tiẹ̀ wá jẹ́ ìyẹn ló ìyẹn ìyẹn ìyẹn fẹ́ rọrùn torí pé kò sẹ́ni tí ó rí ilé fúláàtì ni ẹ̀yìn wà ń fúláàtì ti bí ilé wà ń fúláàtì ti bí gbogbo èèyàn ti lọ bí iṣẹ́ wọ́n tẹ̀ fẹ́ǹsì ilé ẹnu kóbìnrin akósọ̀hún ni ó sì lè jọkùnrin náà yóò kó síbi ó parí wọ́n lo didi ijọ́ méje ń bẹ kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tó ń rí wọn wọ́n bẹ́ẹ̀ nìkan ò rí wọn ọlọ́run rí wọn o bẹ́nìkan rí ọ ọlọ́run rí ọ kọ́lọ́n kò ṣàánú wọn. Hmm? eléyìí ni ó burú ju tààràtà lọ àti sọ pé tààràtà náà dá o kọ́lọ́n kò ṣàánú wọn. orú àwọn nǹkan wọ̀nyí ó ní ànábì sallallahu alaihi wasallam ń sọ fún wa wípé kò nígbàgbọ́ òdodo ta ló ń tọ̀ ẹ̀ ń táládùúgbò fọkàn balẹ̀ pé ó lè kópa lára bá wọn ó lè ṣe wọ́n sùn ta aburú ọwọ́ rẹ̀ nínú rẹ̀ náà ni kéèyàn jẹ́ gbẹ̀gí ológun ká àáfàá ní ọ̀làdúgbò níjọ́ kan àwọn ọmọ kan ń gbá bọ́ọ̀lù bọ́ọ̀lù yẹn kan sì sí bánú gbogbo ní ah, ẹ má bínú àáfàá nǹkan kan wọ́n kí ọ̀kan kan ló bá ní bó o ṣe lọ́nu nígbà tó fìdílé ọmọ tó gbá bọ́ọ̀lù lu ọmọ yẹn gbogbo ara ẹ̀ ló ti sú tara yín ọmọ tó máa ń gbà yìí nìkan pé kí ló aṣọ ọmọ ẹ̀ gbogbo epo ni wọ́n fi ra kò gbọ́ làwọn kan ní à ah, ṣé kìí ṣe àáfàá tó gbá bọ́ọ̀lù lu yẹn áá ah, wọ́n bá lọ bẹ wọ́n bá bẹ àáfà ọmọ rí náà sì ni kò mọ̀ọ́mọ̀ kíní kan ní kò mọ̀ọ́mọ̀ kíní kan wọ́n á fún wọn lẹ́rọ̀ wọn lọ fi rà àrà ọmọ bá yá àbó tiẹ̀ fún wọn lẹ́rọ̀ ló yẹ máa lọlé nígbà tí wọ́n fìdílé ara rẹ̀ ti yá ẹ rí i pé níjọ́ kejì àbíjọ́ kẹta wọ́n wàá kí ọ nílé ẹ ṣe àáfà ẹ ṣe àná o ẹni ọ̀hún tuntun yìí náà ṣe rẹ̀ ní kàgbákò tó bá ti wá ń lọ ládùúgbò gbogbo èèyàn ni ó mọ̀ kí àáfà ọ kíní kan wọn ò kí nítorí pé wọ́n jẹ́ ní wọn ò sì kí n torí pé wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n ń kí n torí pé wọ́n ń bẹ̀rù sùtà ọwọ́ rẹ̀ kó mè kàn wọ́n sẹ́wọ̀n pé a fi fìlà perin ọjọ́ kan ni iyì rẹ̀ mọ gbogbo àwa tá a máa ń sọ pé yẹ kéèyàn onímọ̀ tàgbà mọ́lẹ̀ lápò kí ló fẹ́ fi mọ́ kí ni ìwà àgbàlagbà náà wá níbi tí wọ́n ti tẹ̀ ọ mọ́lẹ̀ kí ló wá ń bẹ̀ tí wọ́n fi fẹ́ tẹ̀ ọ mọ́lẹ̀ tó fi wá ń wá nǹkan tó fẹ́ wọ́n sọmọ ọlọ́mọ lára irú rẹ̀ náà ládùúgbò ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà báwọn àtàwọn babaláwo àtàwọn olóṣèlú babaláwo náà ní kápẹ́ wọ́n jàre ló jẹ́ pé ládùúgbò torí ká bá sọ pé àáfà ẹni tó ní mẹ́sìn tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ní àlàkídà àdìsọ́kàn mùsùlùmí ìyẹn ní ìgbàgbọ́ wo ló yẹ kí mùsùlùmí ó ní nípa ọlọ́run nípa màláíkà nípa ọjọ́ kẹyìn nípa tírà ọlọ́run nípa àwọn òjíṣẹ́ ọlọ́run nípa ayé nípa kádàrà àti ó lè ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ẹ̀rí láti inú kìtàbà àti súnà nípa ìbáàdà ìjọsìn báwo la ṣe ń kírun báwo la ṣe ń gbogbo ẹ̀ tí ó lè ṣàlàyé ẹ̀ mọ́ amelat bá a ṣe ń bára wa gbé ìbágbépọ̀ ẹ̀dá bá a ṣe ń tajà tá à ń rajà òfin wo ló tú wa òfin ló dè wá àwọn gbogbo àwọn àbájọṣepọ̀ àjọṣepọ̀ wa ilé ẹ̀sìn sọ lórí ẹ̀ tí wọ́n ń pè láǹfààní yẹ̀ wò kí ó ṣàlàyé ẹ̀sìn fún wa tí ó tún bá kọ́ àwọn èèyàn lẹ́sìn yẹn ìmọ̀ téèyàn bá ti di pé ẹ̀yìn jálàbí ló ń ṣe ní àbíkẹ́tàn ẹ̀pẹ́ ló kọ́ rẹ̀ olóògùn ó tún yàtọ̀ sí oníṣègùn èèyàn lè jó oníṣègùn ẹ̀kọ́ àwọn dókítà nìwọ̀nyí bọ̀dọ̀ á ti ń di pé ẹgbẹ́ àfáà kínní kan mú <laughs> lọ́nà yọ̀ǹgbà kan ó dọ̀yọ̀ road eh, arabic arabic native doctor lójú títí bá alájì kínní kan arabic native doctor mú ní à ah, ẹ wo orú àìmọ̀kan wo tún lélẹ̀ arabic native doctor àwọn yòókù lọ́bẹ̀ẹ́ àbólóhùn fẹ́ wúra wọ̀ ni àbólóhùn fẹ́ bá yín yẹ ọwọ́ yín wò àtẹ́lẹwọ́ yín tẹ́ mú wáyé gbogbo làyé lónìtumọ̀ àwọn bá yín wo ń tó tú sí àbí ó ń tẹ ẹni nínú yẹ̀pẹ̀ àbí kò wá tẹ ẹnu yẹ̀pẹ̀ ìwé ló ń kọ sí ìlà tí wọ́n máa ń fà sínú yẹ̀pẹ̀ yẹn wà lọ fà sínú ìwé ó ń gé olóhùn sọ tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá wọn ọ̀pọ̀lọpọ̀ ládùúgbò táwọn èèyàn máa pa àwọn afáàlì tí wọ́n ti rí láwàní ńlá kì í ṣe láwàní wọ́n pọ́nlé wọ́n ń bẹ̀rù pé àwọn pípù eh, wọ̀nyí wọ́n ní nǹkan lápò ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ náà ó bá ń lọ títí ọlọ́pàá pé apá lọ nìyẹn ọlọ́pàá tó ń bá gbowó lọ́wọ́ ilé òun gba jombo gbà tó ń bá délé tọwọ́ bá bẹ̀rẹ̀ sí gbóná tí ń bó tòròtò a ò sọ pé ká gba bíráìbù dá o ṣùgbọ́n tá à ń sọ ni pé àwọn ìwà burúkú wọ̀nyí tá a fi ń kópa lára báwọn èèyàn kó nira báwọn èèyàn kò wúlò ṣẹ̀ríà islam faramọ́ ànábì ní kò nígbàgbọ́ òdodo ń tọ̀hún ẹ jẹ́ kí n fi lè kábi ọ̀rọ̀ jálàbí ìmìlẹ̀ nákàlí ká máa bá tèèyàn jẹ́ àti oògùn bú kí láǹfààní tó ṣe àwa mùsùlùmí téèyàn lè náwó sí lọ́dọ̀ tèmi mi ò ráǹfààní kankan bẹ́ẹ̀ aburú ló fà fún wa àwọn èèyàn ń bẹ̀rù wa pé àwọn àfáà ní nǹkan lọ́wọ́ ṣùgbọ́n wọn ò gba ẹ̀sìn wa ṣùgbọ́n níjọ́ tí wọ́n bá láburú tí wọ́n fẹ́ ṣe tòun ti pé wọ́n ṣe mùsùlùmí yẹn wọ́n wà á bá wa ká bá wọn ṣàburú yẹn ṣùgbọ́n ó wà ní ọkàn pé iṣẹ́ ìṣù lélẹ̀ kìí ṣe tọ́lọ̀ so wọ́n ò máa pọ́n wa lé wọ́n sì máa bẹ̀rù wa iye owó ta ni ní wọ́n mú wá wọ́n ò mú wá ká mọ̀ bá kó nǹkan bá wọn náà àti torí ìfẹ́ inú tiwọn ṣùgbọ́n jẹ́ rí wọn kí wọ́n ṣẹ̀sìn ọ̀gá wa kan tó wà níbi iṣẹ́ eh, tí ò jẹ́ kí n rọ́nà lọ́hún ló bá ń yà ń wèrè alágbá ẹ bá mi dúpẹ́ ọ ní mọ́ṣáláṣí eh, àwọn méje àwọn méje làwọn ń dupò kan lọ́fíìsì eh, ìkànnù wọn òun fi fi nǹkan sórí iṣẹ́ rẹ̀ àìsàn ti gbèdè sórókù tí mu ó wà lé nìsín kò lè jáde àwọn méjì wọn lásídẹ́ǹtì wọn kú àwọn mẹ́ta wọn wá sàtífíkèétì wọn tí wọn ò rí kẹ́yìn olùwà bọ́sáyé dúpẹ́ alágbàlẹ̀ amúdùlá ẹ̀ ti gbọ́rú ẹ̀rí sírò ọpẹ́ ń ṣe dà tó gbogbo èèyàn náà ni ó ti mọ̀ pa burú gidi hmm? ọlọ́run ṣàánú wa nítorí náà kò sá dáadáa tó ṣe fún wa ju pé ó kó ìbẹ̀rù wa lóòótọ́ sí ọkàn àwọn kèfèrí ṣùgbọ́n wọn ò wá ní ìgbà ẹ̀sìn wa torí pé wọ́n rò pé gbẹ̀gì lélẹ̀ ṣùgbọ́n tó bá nawọ́ ìfẹ́ sáwọn èèyàn tó ń ṣàlàyé ẹ̀sìn fún wọn wọ́n gba ẹ̀sìn bí wọn ò sì gbà ọmọ wọn ò gbà á ọlọ́run kò wa ogun wo la ń jà ń sìn àbújá ogun jihad wo la ẹlẹ́wọ̀n ní ojú jihad ni mùsùlùmí ojú àsìn jihad kankan ẹ̀sìn là ń ṣàlàyé fáwọn èèyàn ìjọba ló láàmì tí ń jagun ẹ bá fẹ́ ìjọba ti ní àmì wọn ti lọ́lọ́pàá wọn ní civil defence wọn ní navy wọn ní air force kò sí jà kankan tá ń jà ní ìsìn ṣàlàyé ẹ̀sìn gba ìsìlámù lọ torí pé ẹ̀yìn bá lóun kan ní ìsìn fẹ́ lẹ́nu bí ń lọ lọ́wọ́ nàìjíríà kọ́ lọ́wọ́ ọlọ́run ṣàánú wa nítorí ìjọba àfikò eléyìí ká má kó ìnira bá àwọn aládùúgbò wa rò pé nínú dáadáa tá a lè ṣe fún àwọn aládùúgbò wa òun náà ni ká máa fún wọn lẹ́bùn ká máa fún wọn lẹ́bùn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú ah, àdìsí Abu Hurairah ó ní ànábì wa Muhammad máa ń sọ pé yáa ní sá alimuslimat ẹ̀yin obìnrin mùsùlùmí o látàkìrọ̀ nàìjárọ̀ tó ń lè jàrọ̀ ti hà wà lọ fírífì nà ṣáàtìn wà ní sọ ìbùkọ́rí náà àdì six zero one seven ànábì ni àbúrò rẹ̀ ní ànábì jẹ́ ẹni tó máa ń sọ pé ẹ̀yin obìnrin mùsùlùmí látàkìrọ̀ nà ẹ má ṣe fojú kéré járọ̀ tún kí aládùúgbò kan látàtójú obìnrin látàkìrọ́ náà lè jà àrọ́ ti à kó má fojú kéré náà rẹ̀ kó má fojú kéré ẹ̀ kó má wò pó kéré fún aládùúgbò òun kejì tójú obìnrin wà lọ fèrè sí iná ṣáàtì níbi ẹ̀bùn kódà kò jẹ́sẹ̀ ẹran ẹsẹ̀ ẹran tí wọ́n ń sọ ń bì níbi bàtà ẹran yẹn o egungun tó wà ń bí ẹsẹ̀ bàtà ẹran bíi gìgísẹ̀ rẹ̀ kékeré báyìí kódà tó bá gbé lọ nínú ọbẹ̀ lọ fún aládùúgbò rẹ̀ má sọ wípé kéré hmm? nínú ẹgbà wa mi ànábì wa Muhammad sallallahu <clears throat> alayhi wa alihi wa sallam ó sọ fún wa pé tá a bá tiẹ̀ fẹ́ ṣe ọbẹ̀ gan tá a bá ṣe ọbẹ̀ kárí wípé ọbẹ̀ yẹn ṣe kí ni kárí wípé olómi ká hmm, kó mi ó pọ̀ ń bẹ̀ ká lè fún ta ni ká lè fún àwọn ará àdúgbò wa <clears throat> nínú ọbẹ̀ yẹn hmm, ká lè fún àwọn ará àdúgbò wa nínú ọbẹ̀ yẹn hmm, ìyá Aisha. radiyallahu ta'ala aniha ó ní ó ń sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní beere béèrè lọ́wọ́ ànábì inna li jarayni fa ila ayyihima uhdi qala ila akrabihima minki baba ẹ̀rí nígbà tá a ní ká máa fún yàn lẹ́bùn aládùúgbò wa pọ̀ èwo láti lóore hmm? ànábì ní èyí tó súnmọ́ jù ó ní mo ni aládùúgbò meji èwo náà méjèèjì ní kí n ṣe kí ni ní kí n ta lọ rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ó wá da ìyá wa aisha radiyallahu ta'ala anha ó wá da ló ń pe ilá akẹrọbì ìmà ilá akẹrọbì ìmà ẹni tó súnmọ́ mínkì jù náà méjèèjì bá bá tilẹ̀kùn rẹ̀ súnmọ́ jù wá sí dáadáa sí ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ká gbìyànjú káwa àti ẹ̀ka jọ wà dáadáa ó sì láǹfààní lóòótọ́ ọlọ́mọ jẹ́ nǹkan ṣẹlẹ̀ sí ìyàn lóru ẹni tílẹ̀kùn rẹ̀ súnmọ́ wa náà lálé pè ẹnìkan tí lè lẹ́rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wa àwa àti ẹ̀ ń jà ọ̀rọ̀ wọ̀ bára mu ẹni tá a wá jọ rẹ́ ilé kẹwàá ní sílé wa àbílẹ̀ kọkànlá tí nǹkan bá ṣẹlẹ̀ lóru ṣé ó rọrùn láti lọ ilé kẹwàá kì í ṣe ará ilé kejì ni ó jáde sí wa ni ọlọ́mọjà ara burú ọlọ́run kó ṣàánú wa kó fi ṣọ́ ẹ̀ṣọ́ wa nínú aburú òru àti tọ̀sán ọlọ́run kó là wá ń bẹ̀ nítorí náà ní tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ti ń sọ fún ìyá wa Aisha nìyẹn radiyallahu ta'ala ani ẹ̀rí náà àdí tí mo sọ lẹ́ẹ̀kan ànábì ní dá tọ̀báta marqatan fa aksiri mẹ́àá ẹ̀rí fata'a adjiranat ẹ̀rí ìdá tọ̀báta tó bá dáná tó ṣe márùkọ̀tà ọbẹ̀ fa àkìsìrì náà àtẹ́kù mi ọbẹ̀ ó pọ̀ jẹran lọ mẹ́jẹ ẹran ó pọ̀ ju mi ọbẹ̀ ẹran nìkan ò ṣeé jẹka ẹran nìkan ò ṣeé jiyán ẹran nìkan ò ṣeé jì rẹ kò ṣeé jẹ rẹ sí ẹ gbogbo àbújẹ búrẹ́dì ni ó bomi ọbẹ̀ sí jómi ọbẹ̀ ó pọ̀ ńbẹ̀ tó fi ṣe kí ni tó fi lè fún àwọn aládùúgbò rẹ náà ńbẹ̀ tó bá ṣe ajẹ́ pé inú wà dáadáa táwọn ìyá wa máa ń ṣe ń jọun náà ní kí wọ́n máa fún àwọn aláàtí wọn bá ṣe ibẹ̀ wọn ẹ̀lọ́gbé fún wọn lékejì bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀nà sọ̀rọ̀ wọ́n ti bà ẹ̀kọ́ yẹn jẹ́ lónìí hmm, wàláì wọ́n ti bà ẹ̀kọ́ yẹn jẹ́ wọ́n bàjẹ́ pátápátá pẹ̀lú àwọn ètò oríṣiríṣi tá a máa ń gbọ́ nínú rédíò lábẹ́ ọ̀run nǹkan bẹ́ẹ̀ ayé le ayé àkàmọ́ra. Hmm ó dé oríṣiríṣi báwọn wọ́n ti sọ fún wa ẹnìkan oúnjẹ ló gbé fara alékejì àṣé bó ṣe ń gbóúnjẹ yẹn fún àṣé kí ni à ń pe orúkọ rẹ̀ àṣé arísìkí rẹ̀ nígbà gbogbo kódà àwọn òjá fáwọn aláìní lówó mọ́ nígbà aráfọ́jú ní sọ́nà àgbogbo owó yẹn àwọn fi ń gba arísìkí èèyàn ni àwọn tí wọ́n ń tọrọ owó ìjọ láti wá rí kan lárísìkí ọ̀hún ẹ́ jọ́wọ́ láti rówó ó dàbí ọ̀rọ̀ kékeré kan tí mo sọ ń jọ kan tí wọ́n ní ẹ̀gbọ́n kan sọ pé àbúrò òun ó ń lo arísíkí òun òun ló fi ń mèkè òun kọ́lé òun ra mọ́tò òun tó òun ò ṣe nǹkan kan ẹ̀gbọ́n yẹn wá jìnnà sábúrò yẹn mo ní ó rọrùn náà ẹjẹ́ akọ àwọn méjèèjì jọ ó rọrùn ẹ̀gbọ́n jókòó àbúrò rẹ̀ jókòó àdúpẹ́ fọlọ́run àbúrò rẹ̀ ń lo arísíkí òun níbẹ̀ ni kí ló wá ń ṣe ó ń ran àwọn ará ilé lọ ọ̀nà méjì ni ó ń ran àwọn ará ilé lọ́wọ́ ó ń tọ́jú wọn náà ta ló kọ́ dáyé náà yín méjèèjì ìwọ ni ìgbà tí ìwọ tí ọmọ yìí tó wà ń kékeré ṣe ìwọ ló ń fà á lọ́wọ́ ìwọ ló ń gbé kọ́kọ́ lọ́rùn gbogbo àwọn arísìkì tí ìwọ ní náà ta ló fi tọ́jú kò sí ẹ̀ ńgbà tọ́lọ́run rí pé ò wúlò ló fi wá mú àbúrò rẹ̀ gbogbo arísìkì tiẹ̀ tó yẹ kó o níhùn ó wá kó fábúrò rẹ̀ tó wúlò rí bó ṣe ń tọ́jú àwọn aládùúgbò rẹ̀ yín àgbààgbà bẹ́ẹ̀ gbádùn ọmọ ẹ̀ à ìgbà tó ní lórí yín ó ní kò rí yín kò máa wọ̀n hàn ọlọ́run gbà fún àbúrò rẹ̀ ni so ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá wa gbà fún ọmọ tó wúlò fún wa ìwọ ẹ̀gbọ́n náà bá fẹ́ àrísìkí padà ló máa ń ṣe dáadáa ọ̀nà kanu lọ́jíìkì nìyẹn ọ̀nà kejì ni pé ẹ̀gbọ́n ẹlábùrò yín wá gba àrísìkí yín àrísìkí wo lẹ ní kọmọ ètò òde kò sí bó ló ṣe wá gba ẹ̀ ní ẹ̀gbọ́n káà ni kó tó di pọ́mọ yìí ra àwọn ògùn káà ẹ ti kọ́lé kọ́mọ ẹ tó kọ́lé òun ò kọ́ èwo ló wá gbà náà o ní ni àbá sọ yìí ní mọ́tò rẹ̀ òun ló jẹ́ kí mọ́tò ti yín ogodo òun ló fi ra tiẹ̀ kálẹ̀ ti kọ́lé tẹ́lẹ̀ ńlá sọkùn ló jẹ́ kí ilé yín ó ti ni kó di lé ilé àlàpà tó horo owó mélòó ló ní wà àkáǹtì yín báǹkì tí ò sọ̀rọ̀ àkídà ká ṣàlàyé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ nítorí mo kàn fẹ́ ṣàlàyé ni pé àwọn tá à ń gbọ́ nu rédíò yìí ni wọ́n jẹ́ kéèyàn máa ronú àbúrò rẹ̀ ń lọ àrísìkí ẹ̀ ṣó pọ́síbù nínú ṣẹ̀ríà nínú àkídà hádà ṣe ń la yókè nítọ́lọ́wọ́n bá sọ ní wípé bìyàdí ilẹ̀ khair ọwọ́ náà ni dáadáa wà hm? nígbà táwọn Yẹhudi ní yadullah maglula bíbí lọ́wọ́ ọlọ́run ọba wà ọlọ́run ní ọlọ́run ní gullat àìdí ọwọ́ wọn ló wà dídì ìbálẹ̀ yàdá ọwọ́ ọlọ́run méjèèjì mabisu tọ̀tàní ó wà ní dídàálẹ̀ yóò ń fi kò kẹ́yìfà yàṣà tó ń da ọrẹ bó ṣe wù. àbíyáde ilé ká ìrọ̀ ọlọ́run ló wà ẹni tó wù ní ń fún ní àkídà sọ ọ̀pọ̀lọpọ̀ orí tá à ń ṣe láyé jọ yẹn ìyẹn ò tí ì dọ́dọ̀ àwọn haúsá alhamdulillah hm? tó lówó kan wá wà ládùúgbò ọkàn àwọn tálákà abẹlẹ̀ pé àwọn ò jẹun àárọ̀ ìbí ìbí tiẹ̀ dé àwọn ò jẹun ṣùgbọ́n ká nílẹ̀ yorùbá ni yóò péjú mọ́nú ẹ bá ń pẹ́ lómi ìpẹ́ wá jẹun yóò náà ṣe <laughs> gbà béèrè fàlàyé kò ní jẹ́ ibi sì ń pa bó tilẹ̀ jẹ́ pé òun náà tó sọ bẹ́ẹ̀ mọ̀ pẹ́ni tó pè òun tóun bá wá jẹ́ tóun bá lọ tí wọ́n bá jẹ́ ní eré tí wọ́n sọ̀rọ̀ lónìí tó bá dọ̀ láwọn ní orí nǹkan kò sí tí òdì lè jẹun òdìdí bá lè bá náà wọ́n ní wá jẹun kò mọ kò mọ àdúpẹ́ yóò jókòó yóò jẹun yóò mọ àgbàlagbà àgbà àyà orí tó dẹ́bi ti àyà àwọn yóò mọ sọ̀rí orí ilé oúnjẹ ní ń jẹun yẹn o ṣé kò lóúnjẹ ńlé ni ṣé ìyàwó ẹ̀ ò dáná fún ni gbogbo àwọn tí ò bá nǹkan mu ti ẹni ṣẹlẹ̀ àwọn láì àwọn nàṣọrọ wọn sì kóràn wá àwa mùsùlùmí sì gbà débi pé àwọn olówó gan ní ìsìn tí wọn bá fẹ́ ṣe dáadáa lẹ yorùbá wọn ò ní lè ṣe ẹ̀rù ń bà wọn torí pé àwọn èèyàn sọ paris kí ará àdúgbò ni wọn lò hmm? aládùn àkànlé wa laago kọjá sí gbọngàn ẹ ṣọ́ra wọn la àrísìkì yín ládùúgbò yìí gbogbo àwọn yorùbá ní àrísìkì ah, wọn lólò mo mọ ẹnìkan mo mọ dáadáa mo lọ ilé rẹ̀ ó ní àgbọn nínú ọgbà rẹ̀ ó ní guava ó ní ọsàn ó ní ìbẹpẹ ó ní píà téèyàn bá lọ ọbẹ̀ ó pọ̀ òun ìyàwó ọmọ ọmọ rẹ̀ wọ́n ti lọlé ọkọ mélòó ọmọ òrukàn ní méjì ló wà lọ́dọ̀ ẹ̀ yóò wá kà fún yẹn tó bá ti wá káwọn àgbọn yẹn yóò pin ládùúgbò ẹ bá ṣe ní ká máa fún àwọn aráàlú gbò lẹ ká máa ta wọn lọ́rẹ ìyá kan mùsùlùmí ni o ló bá lọ sọ fáwọn ará pé ẹni yẹn ló sọ fún mi pé sàárà lòun ń ṣe o báwọn èèyàn ò ṣe gbà lọ́wọ́ rẹ̀ mọ́nà tí mo bá ti lọ bẹ̀ ni máa dì nígbà ní kódà mo ti lọ bẹ̀ níbi ọ̀sẹ̀ tó lọ yes mo kó bẹ̀pẹ̀ bọ́ dání mo ká àgbọn ìkan ti ẹ̀rí lù mí dìgbà tí mò ń ká ìyẹn ò ní lighter mode mo yẹrí fún ni o torí tágbọn bá báyàn lórí wàhálà ni o ṣùgbọ́n o ti gbẹ mi ò jẹ́ kó fọ́ kó bá àgbàrò kó jẹ wàhálà mo ká àgbọn lọlé mo kó ọ̀sán lọlé ńbẹ àwọn èèyàn ò sì gbámọ́ ládùúgbò wọn ní olùwárí sì kí wọn látara ọ̀rọ̀ tí mọ̀mọ́ bù yìí tí ó tún wọn lè sọ nítorí náà ká ṣọ́ra fún gbogbo àwọn tó ń bà kídà jẹ́ so ládùúgbò gan tẹ́yìn bá fẹ́ sàmì wàhálà ni ṣùgbọ́n o ìròyìn ò ní káwà ọmọ ṣe ẹni tí ò bá fẹ́ kó mọ́ fẹ́ ẹni tí ó fẹ́ ò fẹ́ ọlọ́run ṣàánú wa a ní torí àìmọ̀ kan tiwọn ká fi dáadáa lẹ̀ nínú rẹ̀ náà ni ká máa sọ̀rọ̀ rí lẹ́nu sáwọn ará àdúgbò wa hmm? ànábì wa ní ká sì máa pọ́n wọn lé man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu ànábì ní ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nú ọlọ́run àtijọ́ kẹ́yìn kó yá máa pa aládùúgbò rẹ̀ lé ká máa pọ́n wọn lé ká máa ṣe dáadáa sí wọn ká sì máa sọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ dáadáa ànábì ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kẹ́yìn tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ tó dáa lẹ́nu tàbí kó ṣe kíni tàbí kó dákẹ́ Hmm. ànábi ní ìtakò náírà wà lọ bí ṣíkì tamrọ àdéṣe fáwọn ará àdúgbò náà ẹ gàgàrà yín di iná save yourself from hell even if it is just a date eh? half a date eh? lábímọ àǹjẹ yẹn ànábi ní tó bá wa lè ṣèyẹn ò ní tó ní tó lè fún un fa ìlànà yakun fábíkàlì mẹ́tìntọ́ yìí bá ọ̀rọ̀ tó dá ẹ̀ka àárọ̀ ńlẹ́ o ẹ̀lẹ́ o adí o aṣọ oríire láàárọ̀ yìí ó jẹ́ kí wọ́n sọ ọ́ di bàbá aládùúgbò aládùúgbò tó bá ti lọ mọ́ṣáláṣí tó ń bọ̀ ẹ káàárọ̀ o ẹ̀yin ará ilé o sálàfíà alájí o òní ò sàn wá o lágbára ọlọ́run ọba àní ṣòfò nǹkájẹ là ń wá lọ àní pàdé tí ó jẹ wá o ọlọ́run bó fìṣọ́ rẹ̀ ṣọ́ wa yóò dáàbò rẹ̀ bò wá o àní bọ́ sọ́wọ́ àwọn gbénigbéni o àní bọ́ sọ́wọ́ alágbèédá o ọmọ ìṣàdùn àbẹ̀yìn jìbìtì ò ní ìlú wa àwa náà ní ìlú jìbìtì o ọlọ́run tó aṣọ náà o pẹ̀lú ògo ọlọ́run ọba àyílà ìrun súrì wa tòní ọlọ́run ó sì ń rọrùn fún wa láti kí o àásìrì náà ọlọ́run níjà pàjẹ́ o mọ́gìrìbì náà ìrọ̀rùn láàkí o gbogbo wa ń gbà tá a bá kí ṣáà á dúpẹ́ fọlọ́run pé o ṣé o ní o àwọn kéèyàn wá sọ ní ọ̀rọ̀ dáadáa ọlọ́run kò ṣàánú wa nítorí ìjọba àsìkò títà ń ṣàlàyé ní ṣókí òun náà ni wípé aládùúgbò ṣe pàtàkì débi pé màláìka jùlọ sọ fáànà bí ó bá a sọ̀rọ̀ débi pé ànábì wa ń bẹ̀rù pé àbí yóò wà nínú àwọn tí ó jogún ẹni tí ó jogún èèyàn kí ló ti dà ó ti dẹ bí wa torí pé àwọn ẹbí wa ló lè jogún ìyẹn ni pé ká mú àwọn ará àdúgbò wa bíi kíni bí ẹbí wa ká mú àwọn ará àdúgbò wa bíi kíni bí ẹbí wa ọlọ́run kì í fún wa ní agbọ́yọ̀rọ̀ rẹ̀ <clears throat> dáadáa ń kálukú wa ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ìyẹn jẹ́ ṣókí ìtàfẹ́ mọ́ wa nípa àlìjì rọ́ọ̀lù tí gbogbo wa bá lè máa ṣe dáadáa fún aládùúgbò wa ọ̀láì wàhálà ó dínkù nílùú hmm, kò ní sí ìnira hmm, ẹlòmíì yóò máa mọ̀ tó bá gbẹ́ gọ́tà yóò darí gọ́tà yẹn omi rẹ̀ yóò darí ẹ̀ sílé ẹni kejì hmm, omi yẹn wà máa ṣàwọlé ẹ̀ kò ní gbìyànjú ó sì ní ní kí ni burú ìwọ tó lówó ládùúgbò yìí ṣé gbẹ́ gọ́tà wájú lẹ kó tún gbẹ́ tàwọn yòókù mọ́ náà ó lè ṣe jẹ́ káwọn èèyàn jàǹfààní ó wúlò tó ń ṣe lọ Hmm? ẹlòmíì ní ìsìn mo kọjá ládùúgbò kan wọ́n ṣe òkú kan bẹ́ẹ̀ ó ti pèsè díẹ̀ o wọ́lá ẹ̀yìn fojú tí mo fi ka màálùú kò less than twenty in fact mo tún lẹ́sì ẹ̀ ní kó mọ́ dàgbé mo exaggerate mo ń ka màálùú one two by three four wọ́n dẹ̀ ń jalè bí twenty ilé yẹn mo máa ń kọjá bẹ́ẹ̀ ń sìn kíní bí sáńbọ̀dù gbàǹgbà tí wọ́n ya àwòrán ìyá òun sí ó ti wó lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bí ilé yẹn sàárè ìyá yẹn wọ́n fi máàbù ṣe ó wà ń tà ń bẹ̀ gbogbo àwọn arúgbó kan mọ̀ mọ́rin ẹni máa jókòó ń ta ilé yẹn nísìn gbogbo ẹgbẹ́ ilé yẹn kí ni owó gbogbo tí wọ́n ná wọ́n lẹ́nu yẹn nígbà tí mo gbọ́ ni o wọ́n ní wọ́n ti kọ́kọ́ kó twenty million kalẹ̀ bóyá fifty million wọ́n pè bọ́jẹ́ mú twenty tí wọ́n kó kalẹ̀ pé àwọn fẹ́ fi yanjú ọ̀rọ̀ òkú yìí ládùúgbò yẹn twenty million mo dẹ̀ mọ ọ̀nà tó wọ bí àdúgbò yẹn kò sí gọ́tà omi kó lè ná ten million tí ó fi bá wọn ti wo gọ́tà àdúgbò yẹn àwọn bíríkìlà àdúgbò yẹn ni ó gbà àwọn ni ó bá gbẹ́lẹ̀ àwọn ọmọ tí ò níṣẹ́ ń bẹ̀ wọ́n gbẹ́lẹ̀ wọ́n gbowó kò sí ni láyé wọn mọ̀ rántí wọ́n sì mọ̀ ṣàdúrà fún ẹni àwọn ni ó mọ gọ́tà yẹn àwọn ni ó ṣe gbogbo ìgbà làwọn yóò wá máa sọ pé à ah, nígbà tí ya ikú táwọn ọmọ ẹ ṣe ni wọ́n ti jẹ ẹran wọ́n ti pàgbé ẹ̀ kò sẹ́ni tó rántí ẹ̀ hmm? àwọn èèyàn mọ̀ màdúgbò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pókó ni wọ́n ń lọ àwọn young graduate wọn pọ̀ ńbẹ̀ ò pè wọ́n àwọn tó kọ́ṣẹ́ ọwọ́ ńbẹ̀ pé ní twenty million tá a kó lẹ̀ tá a la fẹ́ fi ṣòkú yìí ọ̀nà tá a fẹ́ fi gba ṣòkú rè gbogbo àyín yóò ti tẹjọ́ ọmọ ilé wa jáde kí ni wọ́n ń ṣe òun kọ́ṣẹ́ ni iṣẹ́ kí ló kọ́ iṣẹ́ mẹkáníìkì kí ló ń ṣe ń ṣe jọ ní mọ́ṣọ́ tí ní iṣẹ́ ò tí ì lọ price ẹ̀ kó rà kó ti irinṣẹ́ ẹ̀ fún bí ò ló kò sí tó kàn wọ́ ti rà fún òun náà mọ̀ fún rẹ̀ àwọn tó ń ṣòwò nu owó kí ni wọ́n ń ṣe gàrí ni èló ló fi ra gàrí à ten thousand ní tí n bá ti lọ tí n bá rà náà lèmi àti ìyàwó mi jẹ ókè fún thirty thousand ẹ nígbà tó kù lè náwó yẹn gan tán yóò sọ ọ ní ma tó tún ṣe mọ àwọn tó wúlò ládùúgbò tó lè ṣe ní ṣe wọn ara màálùú òun àwọn ará àdúgbò gbogbo àdúgbò ló jẹun àwọn pín oúnjẹ àwọn há oúnjẹ kódà àwọn ọ̀rẹ́ nìkan rẹ pé ó tún fún àwọn àdúgbò àwọn ilé ní màálùú tí yín rèé o ẹ̀yin àgbààgbà màálùú tí yín ni o ẹ̀yin ọmọdé fún òkú kí n tí ó wúlò fún wọn wọn ò ṣe ètò tí a burú jù ni pé gbogbo ilé tó kù yẹn ìyá yẹn ń gbé hagahaga nígbà tí ìyá yẹn kú wọn kọ́kọ́ wá tún ilé yẹn ṣe wọn rẹ wọn kún orin rìgìdì sínú sàárè ní ètò wa gbélé wọn àwọn náà ní wọn bẹ̀ mọ́ òun tún fi pa ìyẹn tẹ̀ tún jẹ́ tó burú bì nígbà tí wọ́n bá ti jọ́ta wọn ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀tọ́ tó yẹ ká ṣe fókù wọn èyí tún lè ṣe lójú òkú ẹ̀yìn òkú ni wọn máa tún lè ṣe tó bá kú wọn lè dìlé òkú yẹn fún oṣù mẹ́ta kí wọ́n máa sìn wọn àkọ́kọ́ wa tún gbogbo ilé yẹn ṣe wọn ayọ̀ páànù ẹ̀ wọn á kún wọn á tún rẹ́ wá pín gẹ̀dẹ̀ bóyá nítorí àwọn ọ̀rẹ́ wọn tó fẹ́ tẹ̀lé wọn wá láti Èkó Port Harcourt Ìbàdàn tí wọ́n fẹ́ wá láti Kánò ṣáò kí wọ́n bá lè wọ pé àìní ìtọ́jú ìyá ṣùgbọ́n èèyàn ò rí pọ́wọ́ tuntun ni wọ́n wá sí ikú síta bẹ́ẹ̀ àdúkẹ́ ń sin sí ìyẹn ta ni wọ́n sábà sin sí wọn àti ilẹ̀kùn lé sínú sàárè nìyá ń fi wọn lólè àbí bàbá nígbà tó àlàyé kẹ̀sí gbogbo àǹfààní àdúgbò ẹ̀kan ní àkàrà fún wọn tí ó wúlò fún wọn lọ títí òun ni kẹ́ ṣe fún wọn ọlọ́run ṣàánú ẹ̀ẹ́dùn kò nira báwọn lálẹ́ ẹjọ́ nítorí ẹ̀pẹ́lẹ́ rẹ̀ ó lùlù àwọn tó yẹ kó sùn sùn ó máa máa wọn ya ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته